lórí ètò wa Miliki Express ètò tó ń Miliki gẹ́gẹ́ bó ṣe fún mi pé ìròyìn ṣì kù ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo wa la mọ̀ sinimá kan ti ẹ̀ka ti àwọn olóyìnbó tí wọ́n ṣe ní Hollywood tó ń jẹ́ Coming to America ẹ wò ńgbà tí mo wà lọ́mọdé tí mo ń dàgbà àjẹgbádùn sinimá ẹ̀gán á lè wò ó lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ẹ gbogbo ẹ̀yin tẹ́ wo Coming to America nígbà yẹn gbogbo yín mo mọ̀ pé ẹ mọ̀ sinimá tí mo sọ̀rọ̀ lé lórí wọ́n mà ní pé arákùnrin Eddie Murphy tó jẹ́ tó play lead role nínú Coming to America àti akẹgbẹ́ rẹ̀ Arsenio Hall wọ́n láwọn méjèèjì wọ́n ti padà ọ lọ́wọ́lọ́wọ́ báyìí láti wá ṣe Coming to America two ìyẹn ni pé wọ́n fẹ́ gbé part two Coming to America jáde a kó ojú lọ́nà rẹ̀ ìròyìn kejì tó tún kù ẹ kí n tó máa kásẹ̀ àwọn ìròyìn ńlẹ̀ ni wípé arábìnrin Aolat Ayọ̀ ni mo fẹ́ wọ́n jáde ní orí ẹ̀rọ ayélujára wọn wọ́n wá wọ àwọ̀tẹ́lẹ̀ láti fi yàwòrán wọ́n kàn ṣe irun wọn tó gùn wọ́n fi bò ó báyìí ẹ dà wọ́n pé ní àìpẹ́ yìí ni mo mú ìròyìn wá nípa arábìnrin yìí gẹ́gẹ́ bí ìgbéyàwó ọdún méjìlá wọn bó ṣe forí sọ́ọ̀gì àwọn olólùfẹ́ wọn dẹ̀ ti ń tẹ àtẹ̀jíṣẹ́ lọ́wọ́lọ́wọ́ ni wọ́n ṣe ń béèrè oríṣiríṣi ìbéèrè lọ́wọ́ wọn ẹnìkan wá béèrè lọ́wọ́ arábìnrin outlet wípé please where is your top ìyẹn ni wípé aṣọ wọn dà <laughs> ṣé ẹ mọ ìdáhùn tí olóṣèré outlet máa fún olólùfẹ́ wọn kan tó ń tẹ̀lé wọn ni wípé ó ní aṣọ ń wà ní Kétu o <laughs> ìyẹn ni wípé kò gbé ẹnu ẹ̀ sàn ẹ̀yọ́ olólùfẹ́ wa mo lérò pé ẹ ti jẹ̀gbádùn àwọn ìròyìn tí mo mú wá fún yín ní ọ̀sẹ̀ yìí tó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ wò máa lọ kó àwọn ìròyìn tó ń gbóná fẹlifẹli ní ẹ̀ka tíátà máa kó wọn wá fún yín lọ́wọ́lọ́wọ́ báyìí abala ìtàn ṣókí ni mo fẹ́ fún yín àwọn olóṣèré mẹ́ta nínú ẹ̀ka tíátà tí wọ́n ti di gbajúmọ̀ ṣùgbọ́n wọn kì í ṣe ọmọ Yorùbá àwọn olóṣèré mẹ́ta nínú ẹ̀ka tíátà ti Yorùbá tí wọ́n ti di gbajúmọ̀ ṣùgbọ́n wọn kì í ṣe ọmọ bíbí Yorùbá ẹ jẹ́ ká lọ ṣe àfihàn wọn à ń bọ̀ ètò wa ètò yín Miliki Express ètò tó Miliki ẹ̀yin dáàdi wa ẹ̀yin mọ́mì wa nílé mo lérò wípé ẹ̀ ń jẹ̀ gbádùn ètò wa fún àǹfààní ẹ̀yin tó bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ètò Miliki Express ló wà ní orí afẹ́fẹ́ báyìí báyìí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka tíátà àwọn ìròyìn lọ́lọ́kanòjọ̀kan nípa àwọn gbajúmọ̀ olóṣèré wa eh, àti parí abala yẹn mo ti mú àwọn ìròyìn wá fún yín a dẹ̀ ti lọ ṣe àwọn ìròyìn ráńpẹ́ tí a máa ń wá fún yín lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ wá jẹ́ ká lọ fẹsẹ̀ rájọ́ sí orin Lil Kesh sábà padà dé máa máa ṣe àfihàn àwọn sinimá tó ṣẹ̀ṣẹ̀ jáde àwọn movie thrillers tó ń gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí ní ẹ̀ka tíátà ti Yorùbá à